الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته abẹ́lọ́wọ́n ọba ọba tó máa ń gba àdúrà pàdé wa tè ní kí ṣe àkọ́kọ́ ní ìlú alálùbáríkà tí a wà yìí òun náà ní ìlú tí ọlọ́run ọba gbé odidi markaz ahlu sunnah wal jamaa ọlọ́run ọba gbé kalẹ̀ síbẹ̀ kì í ṣe àwa lágbé wá bẹ̀ kì í bẹ́ẹ̀ ṣe àwa tá a jẹ́ onílù náà la fà wá síbẹ̀ bí kò ṣe kí Allahu subhanahu wa ta'ala òun lọ́sẹ̀ta ààyè yìí àti ìlú tí a wà yìí wípé irú nǹkan tó dára báyìí yọ kalẹ̀ sí ìlú tí a wà yìí àwa dúpẹ́ fún ọlọ́run ọba. wípé ńgbà tí nǹkan náà sọ̀kalẹ̀ títí tá a wà yìí àwa tí a jẹ́ onílùú tá a bá níbẹ̀ èmi náà ti ṣùgbọ́n àwa tá a bá níbẹ̀ ẹ gbà wá ẹ ti wá dáadáa ẹ wẹ́kọ̀ mu wa ẹni ńtọ́ dáadáa wa àwa ní èèyàn dáadáa làwa náà bí bá mu ńtọ́ dáa wá ẹni dáadáa ó ẹ̀yin náà wá sọ yí pé ṣéṣogbo láwà ìtọ́jú aláwa èèyàn dáadáa làwa náà ó yẹ ìpìlẹ̀ èèyàn dáadáa làwa àwa bá wa bẹ́ẹ̀ mọ́rkàtì wá jókòó sínú ilé Òṣogbo àwọn náà wá ti di Òṣogbo báyìí a kí gbogbo ará ìlú wa tí a wà yìí ti ṣe ilé Òṣogbo pàápàá jùlọ látòrí ọba mùsùlùmí tí a ní ọba ẹlẹ́sìn Islam tí a ní ọba tó jẹ́ sí wípé bá a bá pè kíw gan àwọn náà máa pè bẹ́ẹ̀ bá sì pè òyìnbó náà ọ máa pè irú àwọn tẹ́ ń jọba tí wọ́n máa kíw bá àwọn ọ̀tún nǹkan a kí wọn a fún wọn ọlọ́run ọba yóò máa kọ́ wọn máa ṣe bákan náà àwọn ìmáàmù wa àgbà nínú ìlú tí a wà yìí àwọn náà ni bàbá wa Sheikh Musa Animata wọn a kí wọn àwọn náà wọ́n máa ń dúró sí dáadáa ní gbogbo ìgbà àárín àwa àti wọn ọ̀dà wò tòwé lómi ọmọ wò yí pé àbí wọn ń jà ni wọn ò fẹ́ràn ara wọn ó ń súnà àwọn òfin súnà tí wọn àwọn náà bá wọn òfin súnà o ìwọ lọ ń bá wọn wípé wọn làwọn òfin súnà àwa àti wọn kò sí kankan láàrin wa bàbá tí ọmọ ni à ń ṣe láàrin ara wa a sì ní ti ń tọ́lọ̀ wọn ọ̀fẹ́ lọ́dọ̀ wọn a sì ní ti ń tí ànábì àwọn náà ti mọ̀ wá pẹ̀lú yẹn ṣùgbọ́n ilé wọn ò yí gbé bọ́yá kò sáàtì pọ̀tọ́ dáa láàrin àwa àti wọn níbi tí ò sí ní jẹ́ bá kọlu ọlọ́run tí ò sì ní jẹ́ bá kọlu ìṣẹ́ ńlá anábìwọ̀n Muhammad sallallahu alaihi àti àwọn náà àti gbogbo àwọn èèyàn tọ́lọ́ wọn bá ti ṣe ìtàn nílùú tá a wà yìí ìtàn náà ọlọ́run ọba kò ní jẹ́ kó tú jáde yóò jẹ́ kó tó máa kàn náà lórí ńlá ìtàn àlà bákan náà gbogbo àwa ìlú dùn ìlú wa ti dùn ọ̀nà wa náà sì dùn látòrí baálẹ̀ wa nílùú ìlú tó dáwà yìí àti gbogbo àwọn tó ń jẹ́ ẹ̀ńtọ́ àwọn lọ́wọ́ àti gbogbo wa náà ìlú wa tó ń dùn yóò túbọ̀ máa dùn sí náà ìdílé ńlá ìta àdá àwa àti gbogbo mùsùlùmí jákèjádò orílẹ̀ ayé ìlú pé tí wọ́n ti ń wò wá èyí tó ti dáwà yìí nìkan gbogbo ayé iná àwọn tí ń wò wá àti gbogbo mùsùlùmí atọkùnrin wa atọkùnrin wa ìgbé oríire tá a ṣe látara apá ajẹ́ kan nínú ẹni tó ń tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ajẹ́ kan nínú ẹni tó fẹ́ràn súnà rẹ̀ ẹlòmíọ́ máa sọ pé yá ọmọlẹ́yìn ànábì lòun ṣùgbọ́n bíbí ń wí náà nìkan ń bá ajẹ́ fúnra ẹ̀ tí wọ́n bá ní súnà rẹ̀ yóò sì yẹ̀yẹ́ rẹ̀ pé kí ni gbogbo eléhùn ok ọmọlẹ́yìn táwa ni ó náà nígbà tí wọ́n mú un tó lọ tẹ̀lé tí wọ́n mú àti gbogbo wa ọlọ́run ọba tó ṣàánú wa tó tẹ̀sà wa láti máa tẹ̀lé ànábì sallallahu alaihi wa sallam ọlọ́run ọba kó túbọ̀ máa tó sàlékún dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa inú wa dùn láti máa rí àwọn ojú tó dára báyìí ní ààyè tó dára báyìí ní àkókò ìbùkún tí a wà yìí inú àwa máa ń dùn láti rí ojú báyìí àwa ti gbogbo wa náà ojú wa náà kó ṣe ní wujuhun yawma idin na'ima li سعيها راضية ìpínlẹ̀ ọjà sí àníyàn lókè lókè náà ní àwọn àwọn ìṣá aláwọ̀dá lẹ́yìn eléyìí ẹgbẹ́ tí kò sí pamọ́ fún wa wípé tafsir àwọn àmọ́ sọ pé ìtajà lẹ́yìn oríire ẹsẹ̀ rí apá rí òkèèrè ìtẹ̀lẹ̀ rí tàbá wá tu kábàánì yóò wá yí ẹni tí ń gbọ́ ife àtòrí àtẹ́tẹ̀ rí àtàpá rí àti ìtàlẹ̀ rí tó nítorí ìdí eléyìí tafsirul Qur'an Karim tí a wà níbẹ̀ òun náà ní àlàyé nípa ọ̀rọ̀ níbi wa Muhammad sallallahu alayhi wa sallam kí wọ́n sàlàyé fún wa láti abẹ́ ọ̀rọ̀ ọlọ́run ẹnìkan ò ní túmọ̀ Kùránì ẹnìkan gbà tán àfi kọ́ fọ̀rọ̀ ọlọ́run tó ọ̀rọ̀ ọlọ́run ẹnìkan ò ní túmọ̀ Kùránì ẹnìkan gbà tán àfi kọ́ fi ọ̀rọ̀ ànábì túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run sallallahu alaihi gbogbo tẹ̀síìlì yòókù tó wà lábẹ́ rẹ̀ á gbà díẹ̀ á lè gbà tán kó mú ọ̀rọ̀ Abubakar Siddiq radiyallahu anhu kó fi túmọ̀ Kùránì ọgbà díẹ̀ ni ò lè bọ̀ ọgbà tán torí pé èèyàn sọ́nà ọba ọ̀nà tẹ́sí ni Abubakar Siddiq radiyallahu ta'ala báwo wọn ní kọ́ wá mú ọ̀rọ̀ àwọn tìkalẹ̀ tí wọn ò tiẹ̀ jẹ́ nǹkan kan wọn ò lórúkọ kankan nínú ẹ̀sìn wọn kàn túmọ̀ rẹ̀ náà torí ìdí eléyìí tafsir Qur'an Karim ènìyàn máa gbádùn rẹ̀ délẹ̀ nígbà tí wọ́n bá ń fi ènìyàn tó máa gbádùn tí máa dáadáa nígbà tí bá yóò da àtọ̀bá lọ tí ó kà kó mú kọ́ra rẹ̀ o yóò da púpọ̀ torí pé yóò sì wá kọ́ ọmọ fọ́lò bàbá ní tóra báyìí àyà báyìí wọ́n náà yà máa á sí i èyí ti gbọ́ wá gbọ́ mi lẹ́nu lásán lásán lọ mú kọ́ra rẹ̀ tafsir Qur'an tá a wà ń bẹ̀ òun náà tafsir suratu Yusuf òun náà ní ìtumọ̀ àlàyé nípa suratu Yusuf sura tí ọlọ́wọ́n bá ti sọ ìtàn rẹ̀ àrẹ́gbà Yusuf àríṣàlátù ọ̀sẹ̀lám gẹ́gẹ́ bá ti mọ̀ wípé tẹ̀síìrù tá a fẹ́ máa bá lọ yìí olùgbọ́ mi alákùnrin torí pé àtẹ̀sẹ̀ pàdé ń tiwa pẹ̀lú yín báyìí àti ń ṣèjọpọ̀ láti bí ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn káàdì ti wọnú súrà àti wọnú tànàbí wa yìí àríṣàlátù ọ̀sẹ̀lám àti wọ́n mú yín bẹ́gà yìí sókè lọ́nà láì mọ kí ni ti ń bọ̀ lẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó nílò kẹ́ni tó pèsè ìtẹ́lẹ́tọ̀ kó wòye dáhùn àkàkọ̀ kan kó lè bá àgbẹ̀ bíi pé ẹ̀mí ẹwọ́ sopọ̀ mọ́ àyànta fẹ́ tù ọdún àwọn kan gbọ́ wa láti ta tí tí táwọn fọ́lù ẹ̀ ní orí Facebook àti YouTube ṣùgbọ́n àásọ̀tàn àtòsí náà ní àtàrí àtàrí láti àjọsí náà ẹ lọ mọ bí anábì wa Yusuf alayhi salatu wa salam anábì olókìkí ni wọn anábì tí nìyẹn máa ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí ó tún wá kọ́ bí òtútù ayé ń bẹ̀ náà especially bá ti ṣòṣèlú ọ wọn rí bàbá wọn títí anábíwá Yakubu àríṣọlá tó wọn sẹnà àwọn wa kọ́ wa báyìí ti rí ọmọ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ẹbí ẹ ti dàrú tí gbogbo ẹ ti dàrú gbogbo àtàwọn ọmọ gbogbo wọn lẹ ń jà tẹ ẹ̀rọ tútù ẹ̀ mọ́ lọ gbọ́ bí anábíwá Yakubu àríṣọlá tó wọn sẹnà bó ṣe hàn jù àwọn ó rí pẹ́ẹ́dù rẹ tó dàrú tó padà tó fi jẹ́ sí pé mímọ̀ ìtumọ̀ tafsir sọ́ọ̀tù Yusuf àwọn oríṣiríṣi nǹkan tó di orí ayé àti orí àlùkìyàmà yóò bì sínú bìsí ayé ọmọ ìdí nìyẹn alábẹ̀wá Yusuf àárín ìsọ̀rọ̀ àti wọ̀sánná nínú ọ̀rọ̀ tá a ti sọ sẹ́yìn òun náà ni pé wọ́n ti kọjá nínú ewu wọ́n ti wá bọ́ sínú ọlá nínú ọlá tí wọ́n wà yìí wọ́n á ń rọ fúri rẹ̀ fúri rẹ̀ ni wọ́n ń ní ẹ̀kọ́ tànà tá a kọ́ kàn yìí òun náà ni wípé gbogbo ohun tó ti skátà ó ti wá papọ̀ gbogbo ohun tí ò sí nítòsí ó ti wá dọ́wọ́ gbogbo ohun tó ti tọ́nù wọ́n ti rí padà òun náà ni àyà one hundred èyí tí a ké lánàá tí ọlọ́run ọba ti dá ọ̀rọ̀ náà sílẹ̀ pé. Alábìyí tó fọ̀rọ̀ fa abáwáyé ń jẹ́ alálàá. Wọ́n bá arábíwá yusuf àríṣọ́láṣọ́ wọ̀sẹ̀láàmù wọ́n ti wẹ́lkọ́mù àwọn ẹbí wọn wọ́n ti wá wọlé nígbà tí wọ́n wọlé sí ìlú oníṣòro ìlú nítorọ̀láwà nítorọ̀láwà báyìí ìyẹn ní Egypt là ń lọ báyìí oògùn pléènì ló ń tọ́ ṣùgbọ́n oògùn ayà lọ bẹ̀ báyìí ìlú nítorọ̀láwà anábì yusuf ti wá dé sí nítorọ̀ ó ti wá gbé àwọn ẹbí rẹ̀ wá sí nítorọ̀ àti bàbá àti ìyá àti gbogbo àwọn ẹbí wọn tí wọ́n súnmọ́ 90 ó ti ní wọ́n relocate asọ̀rọ̀ oko lánàá àti ìlú wípé oko ni àwọn fámìlì ànábìwá Yusuf ti wá àrísọ̀làtò ọ̀sẹ̀rán ó kó wọn wá látòkù ọwọ́ kó wọn wá sí títì ìlú wọ́n ti wá pàdé ó ti wá sí dáadáa sí bàbá àti ìyá rẹ̀ wọ́n rọ̀ fa àbáwọ̀ ẹ̀yìn ara rẹ̀ anábì Yusuf ọ̀wá jẹ́ kọ́lá ogun òun kò jẹ́ kí ọlá ọ̀tàn òun ọwọ́ abojú ẹ̀yìn pé bàbá mi náà ni bàbá mi. ìyá mi náà ni ìyá mi. ẹ gòkè ibi tó yẹ kí n ti jókòó ẹ̀yin ni ẹ jókòó níbẹ̀. mo wọn tá ayé wọn tá wọn ti wà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí ló wá sọ wá sọ pé. wọ́n bá ṣe wọ́n bá kì í ní kíkì àti wọn àti tọ́gbù náà lára wọn ẹlòmíràn wọn ti gbóúnjà láàmú pẹ̀lú wàhálà làwọn sójú àdá lọ gbọ́ àná ọgbà ti jẹta ó rí pé igbó tí ń bẹ lọ́pọlọ rẹ yóò kò mẹ́ torí kò sí ni ẹnìkan ò ní kí ààbọ̀ ẹ̀kọ́ kí gbó ọmọ máa dà láàmú bí ni bá ti wọ́n ní wà kárú làwọ̀ tó jádá gbogbo àwọn tí wọ́n wá àtàwọn ẹbí àtàwọn èèyàn tí wọ́n wà níbẹ̀ wọ́n bá kì ní kíkì tí wọ́n gbé kábíyèsí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti máa kíra yín lánàá wọ́n bá kí ní kíkí ti tẹ̀rẹ́ àti wọn pé ká bí wọ́n tẹ̀rí bá. torí tí láì pè wá sákèsí mẹ́rin torí pé àǹfààní tó bá wá tẹ̀síìrì tè tó lọ lé tó o bá mú nǹkan kan lọ́jú pé wọ́n ní amọ́tẹ̀ fún èèyàn mọ́ lọ́lẹ́ ó ti tó ẹ lórí rẹ̀ tí wọn náà ti tẹ̀ mọ́. àmọ́ ah, kúkú tó yẹn ti ń kíjú máa ń mọ ti ń ga títí kótó náà lọ́wọ́ ó tún wọlé náà ó sì tún lọ bí ẹ káàsán ṣàlámàlẹ́ ó tún tẹ̀ ànábì òní ọmọ tẹ̀ mọ́ sọ̀rọ̀ bá àlọ́ sọ̀rọ̀ wọn lágídí ni ànábì tọ́lọ́ wọn rántí ọlọ́wọ́ gbọ́dọ̀ tẹ̀fẹ́ nìkan kan má sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́ sọ̀rọ̀ máa tẹ̀lọ náà ní máa tẹ̀lọ oúnjẹ ọ máa tẹ̀lẹ̀ ìjọ máa nà lọ sí ní máa ga ẹ ń bá tẹ̀ ó sì máa tẹ̀lọ lẹ̀ sí. ọjọ́ tẹ̀lé ànábì sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ jẹ́ nsọ kí nìkan fún wa àtìrí kan bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn olóṣèlú ayé àwọn alágbára ayé tí àlejò bá wọn wá president ọwá fífìfì president kejì tó bá jẹ́ sí pé president ẹ̀tọ́ wá àyàn wá ó ríra rẹ̀ gẹ́gẹ́ bí president Amẹ́ríkà láti ojú ẹni sí sẹ́mọ̀ pé àwọn ilé ìdíkétọ̀ ló kọ wọ́n jẹ́ wọ́n kàn fọ́nmọ́ àwọn sọ yìí ṣe democracy mọ̀ wọ́n mọ bí wọ́n ṣe ń dictate fàyè ìgbé tẹ́ ẹ̀ bá ti nǹkan báyìí ẹ̀ ẹ̀ lásán democracy dàgbà tó tọ́ba wa wá sí irú nàìjíríà tá a wá yé tá a mọ̀ pé ọmọlẹ́yìn ìjọba wa jẹ́ fún èmi ìṣọmọlẹ́yìn fún ṣùgbọ́n ìjọba wa ọmọlẹ́yìn lọ́jọ́ fún tó tẹ́wàá wá nínú àwọn sìyáṣà nínú àwọn politics kí máa lò ó náà ní wípé tó bá dé pírẹsidẹ̀ntì ìlú kékeré ìfẹ́ nàìjíríà tó bá fẹ́ kí wọ́n máa ń sọ wípé tó bá kí jẹ́ tó bá bọ̀ lọ́wọ́ tó gbé kí tó gbé imú sókè báyìí láti fi sọ ayé pé nàìjíríà is the giant of guinea africa ó rí gbogbo ọmọ nàìjíríà tó bá rí pírẹsidẹ̀ntì tó bá gbé imú sókè báyìí pẹ̀lú pé kí ni wọ́n gbé ẹ̀yìn làwa náà ṣùgbọ́n wá wá pírẹsidẹ̀ntì wá sọ báyìí wọ́n sọ fún ọ pé ẹ̀wò ti ń ṣe wá ajá ti pé ẹran làwa èèyàn ní àwọn. wọ́n á máa lò wọ́ ẹran mọ́tẹ̀mọ́ èyí ti pé gàrú ni sọ pé mọ́ mọ́ tẹ̀mọ́ orí pàdánù ní kí mọ́ tẹ̀mọ́ kí mọ́ tẹ̀mọ́ kí mọ́ kúnlẹ̀ mọ́ kí mọ́ dọ̀bálẹ̀ mọ́ fẹ́ẹ̀dẹ̀ èèyàn àbọ́lọ́ nìkan subhanahu wa ta'ala wọ́n ni wà fárúrú làwọn òṣòjì dáadáa. wà fárúrú làwọn òṣòjì dáadáa oríṣiríṣi àwọn nǹkan ní máa wáyé lábẹ́ ẹ̀fẹ̀ yẹn nígbèsè wá ní ká máa ríyàn fún ẹnìkan ò rí pé omi yàn àpọ̀nlé tó ju ká tẹ̀ lọ ọ̀pọ̀ nù sẹ̀ríà àpọ̀nlé tó ju ká tẹ̀ ẹ̀dẹ̀ yàn lọ ọ̀pọ̀ nù òfin tọ́lọ́ fún àná nàbí sọ̀rọ̀ bá wọn lẹ́yìn sàmìnà máa ń lam ìwọ́ pé tẹ̀lé ìrànà wàyà hàmsọ́ bí gbogbo àgbà lórí fún tán ẹ̀yìn sọmọlẹ́yìn ni ó máa ń lamu yorùbá kéèkì ní ọ̀rọ̀ àná ẹni tí ọba bọ̀wọ̀ fún àwọn àgbààgbà ẹ rí i pé wọ́n kójọ sábẹ́ yorùbá kẹ̀ yorùbá kẹ̀ nínú èdè rẹ̀ Islam gbogbo nǹkan tí wọ́n máa ń pè ní àpọ́nlé nínú àṣà ìlú kọ̀ọ̀kan tí ọba ti takò sẹ̀ríà ó ti wá bẹ́ẹ̀ yorùbá gbọ́dọ̀ àdàlọ́ gbogbo àpọ́nlé tí wọ́n ń pè lápọ́nlé ní ìran kọ̀ọ̀kan ní àṣà kọ̀ọ̀kan kíkọ̀ bá ti sí nǹkan kan tó takò ní òfin ọlọ́run àbí ní sunna nẹ́bí ọ̀bọ̀lọ̀ má máa ṣe tó o bá ti sí ìsọmọlẹ́yìn àmì lòsọ. nínú ilẹ̀ yorùbá ní ìsáyẹn tá a fi ń pọnra wálé gbẹlágbà ábà kó bàtà wọn ìsí ìbàdàn bí kó bàtà èyí kò sí náà. àwa ń tiwa tí mi bá bọ́ bàtà ńlẹ́yìn tí mo mú lọ́wọ́ ọmọ kékeré tẹ̀lé mi lẹ́yìn náà bọ́ tiẹ̀ kálukú ní ó kò tiẹ̀ ńlẹ̀ lárúbáwá. mímọ béèrè lọ́dọ̀ àgbà pé bá ń kó kí n bọ́ kú lọ́wọ́ tún dà láàmú lásán wọn sí nǹkan kan mú wa ọba bàtà tó bá sí pé ẹni tó fi súnà ní lágbádá rẹ̀ bá ń wọlé ó tún bá ti kíkì ó tún bá kó ó tún bá sókè kódà nígbà tí ká lọ tún àlùkìmbà tó fẹ́ bọ́ lọ́rùn àfáà tí ń wá àti lọ́wọ́ tàbí ń sọ̀rọ̀ lọ́rùn lọ́wọ́ débi ṣé kìí ti tún náà wàláhì tẹ́ ẹ bá ti mọ̀ pé inú àṣà ti yín kí ló kọ ẹ̀ àpàlé lọ́jọ́ ṣùgbọ́n tí a bá ti mú nǹkan kan wá sanabi ní káì ẹ̀ bọ́lọ̀ débẹ̀ ọlọ́run náà sọ náà lùkọ́ ẹ̀ tàbí kò pè lásà tàbá sá táwọ táwọ níwọ̀kúwọ̀ wọ́n ká máa jẹ́ àtàbà náà tó yẹ ọba ní torí ìdí eléyìí títẹ̀ kíyàn ká máa dọ̀bálẹ̀ kíyàn wọ́n fẹ́ kí àdìmẹ́kì sọ̀rọ̀ lọ àwọn tàbí méjì gbangba gbangba Mu'adh bin Jabal àti Salman al-Farisi lọ́tọ̀ọ̀tọ̀ ní ilé tí wọ́n ti rẹ̀ wọ́n fẹ́ kí ànábì ní títẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àlè wọ́n ti ẹ̀dọ̀ balẹ̀ Salman Farisi èdè lárúbáwá ní ìpìlẹ̀ rẹ̀ ó gbé wáyé ó yẹ sọ̀wọ́ ní Islam wọ́n wá rí ànábì ní ti ń bọ̀ ẹ̀sìn tí wọ́n ní gbé tí wọ́n bá ti rí olórí ìjọ wọ́n dọ̀ balẹ̀ balẹ̀ balẹ̀ bó ti rán nàbí bára bá dọ̀ balẹ̀ balẹ̀ náà ti yá ah máa lọ ya Salman láti jùbìlì Salman káì agbẹ́dọ̀ agbẹ́dọ̀ èyí kíyàn bá ní Islam ìwọ yorùbá kan wà dé yorùbá tó ṣẹ̀ṣẹ̀ dé lẹ́nu ọjọ́ ọgọ́rùn ọdún mẹ́ta sẹ́yìn péré lọ́wọ́ máa ń sọ pé àṣà wa dáa púpọ̀ àṣà yín kí lọ́gà kò lè dá tí ọba ti léde Kùránì kò sì lè dá tí ọba ti léde súnmọ́ àti sọ̀rọ̀ lọ. ìwọ sara wa ní kọ ọmọ ìjọba alẹ́ màá tó ń la gidi yìí tó lásà ló ṣe àṣà tó kù tó ọmọ ẹ sọmọ pàṣẹ bàbá ńlá

وخروا له سجدا wọ́n wá wúlẹ̀ fún lẹ́ni tí ń kí ànábì wa Yusuf ayé sọ̀rọ̀ àdó níbẹ̀ náà ni ànábì Yusuf ti wá sọ pé ó ní wọ bàbá mi ọ̀wọ́n ilé náà ni ìtumọ̀ láti mọ ọlá ní ọjọ́ kìíní àná ní nǹkan bí ogójì ọdún tí mo wá bá tí mo sọ fún yín pé ìní rọ̀ìtù àhàdà àṣàrọ̀ káùkàbà ìrìn alásán rọ̀ìtù hùn ní ìtàjìdì oòrùn mọ̀ sọ̀kalẹ̀ láti sánmà òṣùpá náà já wálẹ̀ àti ìràwọ̀ mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà mo rí wọn tí wọ́n lórí tí wọ́n lórí tí wọ́n fi balẹ̀ rọ̀ àyè tó ń bọ̀ wọ́n bá gbé bọ́ọ̀dì wálẹ̀ òun gbé bọ́ọ̀dì tiẹ̀ wálẹ̀ òṣùpá náà gbé bọ́ọ̀dì tiẹ̀ wálẹ̀ ìràwọ̀ mọ́kọ̀kànlá náà gbé bọ́ọ̀dì tiẹ̀ wálẹ̀ wọ́n kà sọ pé wọ́n kà forí balẹ̀ lórí ànábì Yusuf. ìwọ bàbá mi àfihàn kan ni mo rí ya àbájáde ìwéyà àtòwòrán gangan kan ni mo rí àtòtùpàtọ̀ kan gangan kan ni mo rí àti wọ́n lò wọ́n. àti ìyá ni òṣùpá bàbá máa gbóná ìyá máa tutù òṣùpá máa tutù bàbá mi ìwọ lòòrùn ìyá mi ìwọ lòṣùpá ẹ̀yà ẹ̀gbọ́n mi àtàbúrò mi tuntun kan yín ẹ̀yin mọ́kọ̀ọ̀kànlá ẹ̀yin ni kí ni níjọ́ náà mọ́ òkè tó so pamọ́ àtẹ́yìn gangan ìyá ẹ̀ mú orí ọ wá sọ báwọn fún wa mú ọ wá sọ báwọn fún bàbá àti ìyá àti gbogbo àwọn tó wà níbẹ̀ kí ni wọ́n ṣe. ọwọ́ ń tẹ̀síwájú pé. ọ̀pọ̀lẹ́ àṣìṣe ní ìgbà ọjọ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ wẹ̀dà àdìkún ọmọ yẹn wá látòkò a ti túmọ̀ gbogbo bẹ̀yẹn lánàá a ti wọnú ẹ̀ ní ti wíwọ́ ọ wá sọ pé ní máa yàtọ̀ ó yin lọ́wọ́ ọba pé báyìí ní alábi yusuf ti gúnlẹ̀ ìjọ náà ní sọ̀rọ̀ náà wọ́n wà ní pálásì ni wọ́n ti ń sọ gbogbo eléyìí gọ́ọ̀mẹ́ntà house ní wọ́n ti ń sọ gbogbo ìgbọ́n sọ̀rọ̀. قل إن ربي لطيف لما يشاء إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم بين القرآن كفايل هو كفايل gbogbo àwọn brọ́dà Yusuf àyíṣà àti bàbá àtìyá wọn àti gbogbo ará ilé wọn tí wọ́n wá ń kó wá látòkò kí wọ́n wálé kùránì ó kápá kí ni wọ́n ń ṣe lẹ́yìn ìgbà tí wọ́n ti dára mẹ́sẹ̀ ni wọ́n ń gbé kọ̀ọ̀rán ìrìnlẹ̀ wọn torí kò sí tọ́ka pẹ̀lú ibi kálukú wọn ń gbé ní kọ̀ọ̀kan kí lára tí wọ́n ń dá lẹ́yìn ìgbà náà kò sí tọ́ka kọ̀ọ̀rán ntọ́ba àlùkòrán náà ni pé Yusuf gúnlẹ̀ ayọ̀ sí bàbá náà rí èròǹgbà rẹ̀ sórí mútẹ́ bàbá anábì Yusuf ti yàgò èròǹgbà rẹ̀ tẹ́ anábì Yusuf ayé sàlàtúwọ̀ sàlàm èròǹgbà tẹ̀ náà tẹ́ ń ta àfẹ́kẹ́ rí náà ẹ wá rí fífi lẹ́yìn ìgbà náà àti bẹ̀rẹ̀ báwo wọ́n ti ta ayé ní mísírì tí wọ́n lò dáa àbí wọn ò lò dáa lọ́ka ń bẹ̀ ṣe tíra ìtàn lásán tí wọ́n bá pàtàn báyìí yọ mú kókó fún ẹ̀ kókó ẹ̀ ló mú wa yóò wà máa wá sọ pé nígbà tí wọ́n wá ń lọ lójú ọ̀nà báyìí kan kan ó rí bẹ́ẹ̀ ẹlẹ́sìn náà yọ ọmọ sọ pé nígbà tí wọ́n nígbà wọn bí wọn wá débi igi kan nígbà tó níbi wọn tún wá kọjá níbi odò kan kìnní kan wá lọ ó tún wá sọ pé ibi tí wà nígbà tí wá parí àti bàbá tó ti bí èèyàn bá sì bẹ ọba nǹkan kan bá rí bẹ́ẹ̀ fọlọ́ lẹ́yìn wọ́n ó jẹ́ dúkú inú mi dùn pé àdúrà la fẹ́ fi bẹ̀rẹ̀ ní Òṣogbo ntọ́bẹ̀rẹ̀ ayà tó orúkọ ọlọ́run ọba ni kódà orúkọ ọlọ́run a fi kí sọ́lọ́run ọba ni àdúrà ta lọ́ta àdúrà náà anábì tá à ń sọ̀rọ̀ pọ̀ Yusuf ta ló pe ọlọ́run náà anábì tá à ń sọ̀rọ̀ náà ni kí one oh one wọn náà fi suratu yusuf aya 101 aya gbọ́n anábì yusuf wá kó gbogbo ayé àti gbogbo ọlá ọwọ́ apáti fẹ́fẹ́ kan ọwọ́ àgàbí ẹni pé wọ́n wọ yẹ̀wò tí ò bá sọ pé ìyẹn wọ yẹ̀wò ẹni pé ìyẹn wọ ìyẹn ṣe halwa òun àti wá jọ fẹ́ sọ̀rọ̀ wípé gbogbo wàhálà yìí gan ti pọ̀ jù a ẹ̀ ń bá tẹ̀sí ìjọba wò yọ́ mọ̀ pé wàhálà bẹ̀rẹ̀ wọ́n yìí àbá wọ́n yìí ẹni tó fi déédéé gẹ̀ ń sinmi kó wà lálábòsí alábòsí bá fẹ́ jáde ẹ̀rọ máa bà ní pé ẹ kọ́kọ́ lọ bá ń wo tó ìyẹn ah, fẹ́ jáde nínú ilé rẹ lọ sí ìgbọ̀nà ń fẹ́ ńlá yóò tún kọ́kọ́ rán alálàmì lọ́nà pé ẹ wádìí lọ́nà tí ò sí nǹkan kan lọ́nà ìsinmi wá dá àfa àlójú pé ìsinmi bá ń lọ ilé ẹ̀ lọ́nà ọ̀kadà ọ̀nlọ́ntẹnu mọ́tò ẹ̀ náà ní tú ó kìkì ìbọn ó sàtì ọ̀dà ọ̀nlọ́ntẹnu ṣùgbọ́n ìjọba ò wọ́n tọ́ lọ ń fi ìjọba sàdánwò fún fẹ́ fún ìjọba ń bẹ lọ́wọ́ rẹ kódà àwọn baálẹ̀ kíbò sí baálẹ̀ àwọn baálẹ̀ lásán tó hàn pé àwọn ìtàn ti jọba aṣojú lásán ní àkànṣe wọ́n ń kíbò sí wọn ní ẹ̀bùn ojú wa ayé lọ dá kankan rẹ̀ kan ní mòmílọ̀ kan oní skul ẹ bá bílẹ̀ rẹ̀ nísìnyí ọkà yóò wá dojú ẹ̀ báyìí ọwọ́ oorun sì lálẹ́ ẹjọ́ mi ò ní rí ìyẹn mi ò lọ́wọ́ abúlé abẹ́ tó báwo wá lẹ́ńtọ́ ń darí orí ibi state ibi country ibi ayé anábì Yusuf alayhi salatu wa salam ọ̀làbẹ̀ ẹni kí wọ́n rí pé ìjọba yìí wàhálà rẹ̀ pọ̀ wọ́n wá lọ bọ́ lọ́wọ́ ọba tó náà láyà tó lẹ́yìn bàtà sọ pé a'udhu billahi minash shaytanir rajim. a'udhu billahi minash shaytanir rajim. رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث رب قد آتيتني فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما توفني مسلما tẹ́wọ́ sọ́nà ọ̀hún ọba pé mo ti lọ́lá ìfẹsẹ̀ máa ń tẹ̀ ní ọ̀la mo ti tẹ̀ ìgbéyàn máa fojú rí ní ọ̀la mo ti rí gbogbo nǹkan tẹ́ ń pè ní ọ̀la tọ́wà lórílẹ̀ ayé kò sí ní tẹ́tù. ọkọ̀ ń bá àwọn ẹ̀ ó kọ́dé ààrẹ àtàyè ìtàn yìí náà ń mú. ọ̀sẹ̀ àtàyè ìtàn yìí rọ́bì ẹ̀yà rọ́bì olúwa mi mo pè rọ́bì ọkọ̀ pé rọ́bì àbúkọ̀ pé yà rọ́bì pé olúwa mi mo pè ọ́ pé. ọ̀rẹ́ àtẹnitẹ́ni ní ìpínlẹ̀ ìdúró. ẹ wí ìtàn rẹ̀ bí tàdúrà láàrin òun ò sì tàdúrà mo sọ fún arílẹ̀ ẹ̀kọ́ tó rí kọjá yìí pé àá máa sú ọlọ́run lóhùn láàrin yorùbá náà fi ó rojọ́ ẹjọ́ tó ń dẹ́rù yẹn àdúrà yẹn.

òtún ti fún mi láyà jẹ́ ká lóra wa fẹ́ ìwé ìsìn àti ìsàdúrà táwọn anábẹ̀rẹ̀ tó máa lò. kí ni bẹ́ẹ̀ ń bẹ̀fẹ̀ mọ́ rògbò bíyà ni bẹ́ẹ̀ mọ́ ìjẹ́ pẹ̀lú rògbò bíyà ni pé mo fi pé èmi kọ́ ni mo ní aya ìmúra eléki ni mo sì gbé ọmọ ìwá fúnra rẹ̀ ẹnu bó ti ń wí ńlá ẹnu ọlọ́run pé ẹ̀yìn ó ti ẹgbàá pé mi náà mo fún òun wí ìlànà ọ̀nà tí èèyàn máa ń gbà pẹ̀lú ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ yálà yálà tí ìpìlẹ̀ ń fà kiri wọ́n gbà gbégbé gbogbo ilé ọlọ́wọ́ wọn máa fa yá jẹ́kẹ̀ yá ìlú yá lóko yá ìlú yá kiri kankan kan orujọ́ fọlọ́n kọ́ wá fàṣẹ àtìlẹ́yìn anábì yóò sọ sọ pé ìkọ́dá ọlá tí ń bẹ lọ́dọ̀ mi kì í ṣèmi náà ni mo ní táàkì ẹlẹ́mi èmi ọmọ tálíkà èmi ọmọ oko oko mo ti wá káwá máa ro oko wá jọba wọ́n pè é ẹ̀yìn aráàlú náà ti dára oko nìyẹn ọ̀dà ọ̀rẹ́ mi sọ pé kì í sì mí náà ni mo lẹ́tọ̀ọ́ sí nǹkan ìwọ ló fún mi. ìwọ ọlọ́run ìwọ ló fún mi ní díẹ̀ nínú ọlá ọwọ́ àtẹ̀rí bàbá ọlọ́run kọ̀sọ́ pé kọ́dá oníkọ́lá àtẹ ìdáni o ti fún mi tó dájú sáká ṣùgbọ́n yìí tó fún mi ò tó nǹkan kan náà ọlá rẹ díẹ̀ ní ìṣẹ̀bẹ̀rẹ̀ ìdíyà díẹ̀ ní ọlá tí ń bẹ nínú ọlá rẹ ọ̀sẹ̀ díẹ̀ fún mi ń bẹ ọlọ́run ọba. tí kùrọ̀ ẹ̀rẹ̀ bá ti gbé wá pé múlíkù tó tún fi alifu àti láàmù síbẹ̀ ọlá kékeré kọ́ tábà ń ta lọ́lá lọ́dọ̀ wa ní

ìwọ́n wà máa ronú ọpọlọ ọdẹ torí pé òní ju tébù kan àtàgà kan lọ́wọ́ kí ni yóò wà kó bẹ̀ torí ọlọ́run <laughs> ọ̀rọ̀ lálọ́fà rọba lọ́la ọmọ ìgbé ẹ̀ tó ti wá gbà wọ́n tún ń pààrọ̀ ìgbé ilé òtò mọ́ ẹ̀fún ẹ̀sẹ̀ ẹ̀ tó fẹ̀ kó fẹ̀ ọ̀la ń bẹ̀jọ̀ mọ́ bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní tó wọn alẹ́ ọ̀tọ̀ ní tó wọn ọ̀sán fóònù tó bá yẹ ti sùn lọ́sẹ̀ yìí àwọn ọlọ́jọ́ kọ̀ọ̀kan ń bẹ bẹ́ẹ̀dì kan ọjọ́ kan bẹ́ẹ̀dì kan ọjọ́ kan bẹ́ẹ̀dì kan ọjọ́ kan kì o ti wọ́sọ lẹ́ẹ̀kan báyìí kò kò o kò sí ẹ̀fẹ́ rí gan àwa là máa fọ àtúnfẹ́ gẹ̀ẹ́sì àbí gbogbo àwọn ọlọ́lá ti wá báyìí wọ́n tún fọ ọ̀dà gómìnà gan fọ ń tọba rí ẹlòmíì tọba sọ̀kalẹ̀ báyìí bàtà ẹ bàtà tẹ ọ rò pé kọlọ bàtà rẹ àti bàtà rẹ jọra wọn ó sì máa wò pé irú sùn kan náà ṣùgbọ́n bí ọba tẹsẹ̀ bọ bíi tiẹ̀ lọ́mọ pé á àbí ìgbà tí mo wà lálẹ́ jẹun náà bàtà lásán fẹ́ẹ̀rẹ̀ lásán tí ọlọ́lá bá sọ yìí fún wọn àfún ẹ̀ ọkà wọlé ní pé ẹ nǹkan dé fẹ́ẹ̀ ni one million naira wọ́n fi sáfò kí ni yóò sì máa fi ṣe àwọn iye kọ̀ọ̀kan kò sì ní máa lò dáadáa tó bá ti lò fún bí ọ̀sẹ̀ ká àbíjọ́ mẹ́ta èyí ti lọ nìyẹn yóò tún mú mi wà. àwọn àmọ́ wa wò pé tún déédéé wàlá ìbòsè yìí ọ̀la ń bẹ́ẹ̀ ọ̀wọ̀ lóbi jẹ́ pé wọ́n sọ wípé anábì Yusuf sọ pé ọ̀rọ̀ pé bọ́lá bá ti wá pọ̀ tó a máa dìyàn lọ́wọ́ àìsíyàmọ̀ kìdíyàn ọ̀rọ̀ ti ọlọ́run dáadáa láàrin wọn ìdí tó bí àdúrà anábì Yusuf nìyẹn àríṣọ́lá tó ọ̀sẹ̀ náà ọlé ìdí ọ̀bá dùn anábì sọ pé ìwọ ọlọ́run ọ̀fì olúwa mi mo pè ọ́ òun pàdé ara ó ti fún mi lọ́lá mo sì ti ní náà ṣùgbọ́n díẹ̀ lọ́jọ́ náà láàárẹ̀ ọlọ́run ọba wà á lọ. wọ́n á dúpẹ́ bọ́lọ̀ ń pé o sí lọ́lá nìkan ọ̀rọ̀ tí bàbá wọn náà sọ lánàá nìyẹn nígbà tí wọ́n sọ fún pé ọmọ rẹ ti dọ́ba o anábì àkókò wa ń bi bàṣírù léèrè bàṣírù tó wà nù ayà Qur'an wọn ń bi bàṣírù léèrè ọba ọba tí wọn fún yàrá fọba sí ọba òdìdí ọlọ́dún kìí àmà sí wọn ń bi tó fún wa ní information léèrè pé bó lẹ́sìn ẹ̀ ah nígbà tó wá sọ pé aláàánú lẹ́sìn ni ó ń ṣe Islam ẹ lọ ó ní alhamdulillah gbogbo bá a ti ròyìn ayé tó dáhùn sọ̀rọ̀ rẹ̀ pé yàrá ẹnìkan tó gbogbo mọ́sálásí nǹkan kan wàláhì ìwọ́n tó ń sin lọ́yìn ní ìgbẹ́gbẹ́ tó ní ju yàrá kan lọ yàrá tó jẹ́ sí pé gbogbo rẹ̀ pátápátá three by four àti three by two kẹ́ǹkùn three by two kí yàrá mẹ̀gbẹ̀kún nìkan three by two three by three ìṣẹ́gbẹ́ ẹ̀kọ́ bá ti lọ torí pé kò ní mú nǹkan yẹn lọ ọjọ́ tí bá ń lọ ìwọ ó mú sí mẹ́rọ̀dọ̀

تأويل الأحاديث وضوع وأن لم تلي منه تأويل الأحاديث ينجو جماعة صفية تنبلان يا تيتني àti àlámkàní tó bá ti wá rí bá ń náà káàbù náà làdúrà rẹ̀ kàjú àwọn lọ. àlámà kì í sẹgbẹ́ ata ata lẹ́yìn lọ́nà lọ́wọ́ àlámà òkè lọ́wọ́ kìlọ́wọ́ àfàtì ànábì yusuf fi wípé wọn àlámta ní mẹ́ta wíìlì àhàdì. tí ọ̀wà àkọ́kọ́ wípé rọ́bì kọ́dá àlámta ní mẹ́ta wíìlì àhàdì ti wà á dáìta ní mẹ́ta tí kí wọ́n bá bẹ̀rẹ̀ lè dé ìwò lọ́pọ̀ jù lọ́dọ̀ ànábì wa Yusuf sọ́lá ló borí ìjà ànábì ọlọ́run ní àmàbọ̀ àtàlùbọ̀lá èyí bí àbájú lọ́lá tó nímà ìkànnì ọ̀yọ́ borí kò lè jẹ́ fífi fífi ò lè rí pín ọlá tiẹ̀ máa ràn tiẹ̀ ni yọ́ọ́ máa fẹjú báyìí hàn bí iná hàn yọ́ọ́ máa fẹjú báyìí tó bá ti wá fẹjú báyìí tó yọ́ọ́ wà máa ká mímọ́ kù yọ́ọ́ máa gbé mi lọ́wọ́ ẹgbẹ́ hundred percent lọ́wọ́ inú mímà yóò gbé ten ní ìlànà àkọ́kọ́ ń bọ̀ bá yóò tún náà yóò tún gbé ten yóò tún náà yóò tún gbé ten yóò sì máa gbé kálókáló nù àti tọ́ba fúra sí ara rẹ ló wọ́n ní ọlá alámiwá yéṣu àyè sọ́lá àti wọ́n sọ́lá ó borí mímà lọ́jọ́ kan sọ pé rọ́pì ìwọ ọlọ́run ọba ó ti fún mi lọ́lá ah, ọwọ́ afẹ́ wa sí ọlọ́run ọba pẹ̀lú kanú àwọn orúkọ rẹ̀ ọwọ́ ẹni ní ìbá fírọ̀ lẹ́yìn pàtó lọ́pẹ́ rọ́bì olúwa tó wá ní fáfírọ̀ ẹ̀yà fáfírọ̀ sàmà wá àti wọlé ọ̀rọ̀. ẹni tó dá sánmà àtìlẹ̀ tí ó sì ya plan rẹ̀ sẹ́nìkan kan ọ̀bá ya plan rẹ̀ tó sàn dá lọ náà ni ó sì kún rédíò ju ìsẹ́yìn lọ. gbogbo sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì òun lọ́yà ó sì ń ṣe kò sí sẹ́nìkan tó ṣerú ẹ̀ ṣáájú bí wọ́n bá rán sọ ní ìsìn tẹnìkan lọ́wọ́ kámpẹ̀ bọ́ fẹ́ kọ́lé náà wọ́n wò náà wọ́n máa táàṣì fún ni pé ilé òwò sísẹ ìwé lọ́wọ́ tẹ̀sẹ̀ síta ní àbí sọ́kṣọ̀ lọ́wọ́ ń tàbá yìí wọ́n ní ọlọ́run ọba dájọ́ máa ti lè fa fẹ́rọ̀ lẹ́yìn wọn gbaná ọwọ́ àṣàfikẹ́ ara rẹ̀ tọ́jọ́ ọlọ́run pé ẹ̀yìn ọ̀rọ̀ náà ní ìdílẹ́yìn ọgbà ní wàlẹ́ yìí ìwọ náà lè gbé lẹ́yìn ọgbà ní ti dúníyà láyé wọ́n là á fi ọ̀hán. ìwọ náà ni tí mo fẹ̀yìn tì tí ó jẹ́ kí n ráyé yìí lè gbé ìwọ náà ni mo fẹ̀yìn tì tí ń bìbí gbádùn àlè kìí máa. wọ́n ń pàṣẹ àmọ́ ẹ̀kọ́ láti mọ̀ níbẹ̀ náà à ń tàwọn ìjì anta waliyyi fid dunya ayé fil mulk wọn lọ ń jẹ́ kí n rí ọlá lò wal akhirah ayé fil ilmi ìwọ náà ní bí lẹ́yìn ọgbà mi tó jẹ́ kí n rọrùn náà ti ní rọrùn. nígbà mo wá lọ́lá tó tó báyìí ní ibò wà lálùkì àmọ́ ó ṣèrí wọn ọlọ́run ó jẹ́ kúkú fífa ọlọ́run ọba torí pé tí a bá ti wà náà ọlá lọ́pọ̀lọpọ̀ ọba ní kúkú wọ́n ti ní ti kú sí ni ní ẹ̀bá jọba ní ìsìn nílẹ̀ bí yorùbá yìí bó ti wulẹ̀ kó àwọn akíní burúkú wọn ó gbé aago wá lóru wọn máa fi gbọ́ngàn òkú àwọn ni ó àtàfà àtolóògà wọn àmọ́ ìjà fún òkú ọba mùsùlùmí tó kọ́ rẹ̀ jẹ́ abdullah orí nǹkan bóòsì jẹ́ ti traditional yìí náà tó fẹ́ gbé gómìnà náà lọ jẹ́ tó ọba jẹ́ mùsùlùmí tó ọba kú wọn lágolé olórí wọn gbà gbọ́dọ̀ sọ ìsìn tiwa torí pé òkú ìjọba wọ́n sọ bí àlúkọ yé ìpàdé ah anábì yusufu bẹ́ẹ̀ bọ́ ọlá ọyà ní ọlọ́run ọ̀pá ní ah mọ́jẹ̀ kú fún tèmi mọ́jẹ̀ kú fún burú ọlọ́run torí pé ọlá máa ń ba tó èèyàn jẹ́ ni. àwọn tó lọ ọdún ẹ̀ ní ọ̀sán yẹn o àwọn anábì ọlọ́run tó wọnú ọlá ní ọjà mọ̀kọ́lá kúrò ọlọ́run ìsìláàmù náà mo wà ní ẹ̀ ẹ̀sìn bàbá mi Ibrahim ìsìláàmù ni bàbá mi ìhà ìsìláàmù ni bàbá tó tó ń bí mi gangan tó ṣe Yakubu ìsìláàmù ni méjì mìíràn ò kúkú síbi iṣẹ́ ọ̀dà jẹ́ ń kú sínú Islam wọ́n náà sọ pé àwọn àfààní mùsùlùmá ọ̀yà wí dáadáa pé àwọn àfààní mùsùlùmá ọ̀yá tó wílẹ̀ kan sí ìgbé ìgbébò rà ọ tọ́lọ́wọ̀n ọ̀bá páyàn ní ìsìlámù bọ́ ọba sáìsàn lọ́jọ́ alẹ́ rẹ táwọn ọmọ rẹ bá yàyà fún ìyà tó ọmọ bí tó wà mọ́ wọ́n lè gbé ọlọ́dún tó ti lọ kúkú tí ọ̀gá o ọwọ́ àmọ́ sọ pé táwa fà ní mùsùlùmá. ìyàwó ẹ̀rí mi lọ́ba tẹ̀lé níparí ayé ẹ̀ ọwọ́ àmọ́ sọ pé wọn ọlọ́run ìyàwó tí ọba bàtẹ̀ mi jẹ́ yóò kú ṣáájú mi ọmọ tí ọba bàtẹ̀ mi jẹ́ yóò kú ṣáájú mi àwọn ọba. ọlá tí ọba kú bá mi jọ lọ hmm, tí ò ní jẹ́ láti kí wọ̀ nípa àwọn àfúgbà ní mi mùsùlùmí. ìbọn wa kú sí mi kù náà mọ̀ náà ó kú ìfọ̀lẹ̀ ìsọ̀rọ̀. wọ́n ti ní mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀.

àwọn anájọ ọlọ́run kún ní rọ́bù púpọ̀ a máa gbé yẹ̀wò lọ́la ń ṣe àlàkùnrin yẹn náà a máa wo nínú ẹ̀lẹ́ mọ́lì ọ̀la kí lọ́ba kí wọ́n sọ pé a ìta ní mọ́lì kí sọ pé wọ́n á ń ni tó máa ta àhàdì àwọn àmọ́ pé àwọn ọlọ́run kí wọ́n lo kí lẹ́yìn wọn káwọn ní ìwé ah, àwọn yorùbá sì máa sọ ọjọ́ ọlọ́jọ́ ọ̀la ọmọ ìjà fọjọ́ ọlọ́jọ́ lọ ọyọ ti àmì ọlọ́mọ ìjà fọjọ́ ọlọ́jọ́ lọ ayọ ti sàmì mọ́tà mi jẹ o ẹnìkan àdúrà tó ń sin sí yẹn kò gbà bó ṣe bí ò sí ọ̀ràn yẹn ni òye fọjọ́ ọlọ́jọ́ lọ tẹ́tẹ́lẹ̀ kí la fẹ́ máa sàmì wàhálà sí ah, òní fọjọ́ ọlọ́jọ́ lọ yorùbá tó gbà tó yàn tó máa kú ṣáájú ọjọ́ rẹ̀ wípé ọ̀nkìnní kan ní lágbájọ́ kú ọyá tàfún tàfún tàfún kúkú ṣáájú rẹ̀ tọ́ sáà lẹ́tọ̀ àti bẹ́ẹ̀ lọ́hùn tó yàn lọ́hùn tó ìjà dá ayọ̀ ẹ̀ pa mí aláìlú sọ pé tàwa fà ní mùsùlùmá. tàwa fà ní mùsùlùmá. ẹ a máa wòye pé kí ló fà sí anábìyí tẹ̀lé sínú òṣèlú. ju ìdí ànábì ọlọ́run. òyàn kò nínú ìdí ànábì ọlọ́run ṣùgbọ́n gbogbo màláàmẹ́ àwọn àpẹẹrẹ tẹ́sán mọ̀ pé ọlájú wọn ju bí ìdí lè gbé wọn lọ wọ́n sì ọlọ́run wa pé ọlá gbé àwọn náà ju bí ọlọ́run fi kíni kò sì gbé wọn lọ. a máa léwu náà ní ẹ̀kọ́ tọ̀lá ní sáà àwọn òṣìṣẹ́ àwọn nígbà jẹ́ pé fún wa báwo ni anábìwá Yusuf alifura tó sànám tí wọ́n ti bẹ̀ lọ́n láàrin ibo ni wọ́n wà tí wọ́n ti bẹ̀ lọ́n bó ló jẹ́ pẹ̀lú gbọ́lọ́n láti pàdé àyà tó ní lẹ́ni one oh one àyà tó àyìn ní kọ́ pé fàdé àtẹ̀yìntà ní ìlú ìrìnàjò wọn. àyà eighty one sí eighty three ó ní wọn lẹ́sìn ìṣòro yìí ní ikún màjò sí yìnyín. wọ́n lẹ́sìn ìṣòro yìí tù ní ikún màjò sí yìnyín. wọ́n lẹ́sìn ìṣòro Ọwà sọ pé ẹ̀yìn ọ̀gbìn alẹ́ ìṣòro náà wà ní ọ̀gbìn ìṣòro nínú ànábì tó sọ pé káwọn ọ̀pá ní ní mùsùlùmí máa. ọ̀pá ní mùsùlùmí máa. wàá lè kọ́ ní kọ́ ní.